السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته في الرسول إليكم جانا àti táwọn èèyàn ṣe ní ètò ìjà sí ẹ̀ṣẹ̀ ńlá tójú ọ̀ràn lórí wa kó sáájú náà sí nínú wọn ni wọn máa fi gé tàbí òkúta kan tàbí àyè kan tàbí sáré kan kí ẹ máa fi wá àlùbáríkà kí ẹ máa wá àlùbáríkà lára igi àlùbáríkà lára òkú àlùbáríkà àlùbáríkà yìí kan àlùbáríkà sàárè kan àti káwá sọ sàárè tàbí lílọ bí àyè kan wò kásọdọọdún gbogbo ìgbà tó bá ti di bàbá ẹ wò àfi kábẹ wò. anábìá sallallahu alaihi wasallam ó ti kọ gbogbo àwọn wa ìfẹ̀bọ̀sọ́nà yìí wọ́n fún wa àti gbogbo ohun tó lè mú ni máa hurú àwọn àwà báyìí nínú àwọn gbọ́nà rẹ̀ tó fi kọ́ fún wa wọn náà ní hadith ilé ìjọsọ ti àárín lẹ̀ alábi sọ pé la taj'alu qabri 'ida ẹ má sàárè mi dọdún o ẹ má sàárè mi dọdún ẹ máa nígbàdégbà àsìkò kan nínú ọdún àbí nínú oṣù àbí nínú ọ̀sẹ̀ ẹ má sọ sàárè mi dọ̀dún. أتي رأتني اشتد غضب الله على قوم اتخذوا قبور أنبيائهم مساجد ìbínú ọlọ́run lè koko lórí àwọn èèyàn kan tó ń mú àwọn sàárè àwọn ànábì wọn láwọn mọ́sálásí. táwọn ibi kan bá ti kú wọ́n sọ sàárì rẹ̀ di mọ́sálásí àwọn yahood àti àwọn nasara ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn láti rí i pé àwọn tọ̀rí kọ irú rẹ̀ wà lọ́dọ̀ tiwọn náà tẹnìkan nínú àwọn ṣéwù wọn bá ti kú wọ́n kọ́ mọ́sálásí lébi sàárì rẹ̀ ni àbí kí wọ́n tẹ̀ gbé wọn ní mọ́sálásí kí wọ́n sún sínú rẹ̀ ìbínú ọlọ́run lè kókó lórí àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn. Imam Malik wọn lọ gbé àdéfì jáde nínú tóra rẹ̀ Al-Muwatta Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé la tusallu ila al-qubur ẹ ò gbọ́dọ̀ máa dojú kọ sàárè sí sọláàtì ẹ gbọ́dọ̀ máa ṣe sọláàtì sára àwọn sàárè sàárè gbọ́dọ̀ wá wájú kẹ máa ṣe sọláàtì sí i. ولا تجلسوا عليها فيصبر ما جقل لي أما ساري لما في الصلاة تساري ولسان إلى نسيم بصاري إسلام سفي الدين أبو بنكة جمبو ìmá jòkó lórí sàárè yóò sọ ilẹ̀ ẹni tó ń fàbùkù kan sàárè Islam ti sì léwọ̀ fún yín láti fàbùkù kan sàárè ó wá nínú hadith pé ká jókòó lórí ògùn náà ògùn náà yóò sì jó wa lásọ títí kó fi wá kan àwọ̀ bí wa olóore fún wa ju kọjá pa wá jókòó lórí sàárè lọ sàárè ìṣèlú tí èèyàn jókòó ìṣèlú tí èèyàn jókòó nàjú ìṣèlú tí èèyàn fẹ́yìn lélẹ̀ ìṣèlú tí èèyàn rọ̀gbọ̀kú lé rárá o àwọn sàhábà nígbà tó ń sọ fún ànàbì sallallahu alaihi wasallam tí báà náà wá igi kan igi alágbèékọ́ tá a máa gbé nǹkan ìjà wa kọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀sẹ̀bọ náà ti ṣe nígi alágbèékọ́ tí wọ́n ń gbé nǹkan ìjà wọn kọ́ yẹn sì máa kóra jọ sídìí rẹ̀ pẹ̀lú èrò pé gbígbé táwọn ti gbé nǹkan ìjà wọn kọ́ bẹ̀yẹn táwọn náà táwọn tún kóra àwọn ìjọ síbi rẹ̀ yóò jẹ́ káwọn ṣẹ́gun ọ̀tá báwọn náà wá gi kan tá a máa kóra wa dọ́ọ̀dì rẹ̀ tá a máa gbé nǹkan jà ọkọ̀ dì rẹ̀ lánàá bí ní Allahu akbar innaha sanan bẹ́ẹ̀ àwọn ojú ọ̀nà táwọn kan ti là kalẹ̀ náà yẹn lẹ́yìn náà àlàkalẹ̀ wọn lẹ́ ń tẹ̀lé yìí mo fọ́ náà bá búra. lẹ́rù táwọn ọmọ israẹli ti sọ fún anabi musa lẹ́yìn náà sọ yìí o nígbà tó sọ fún anabi musa alayhi salam pé ij'al lana ilahan kama lahum aliha qala innakum qawmun tajhalun báwọn náà wọ ọsà kan tá a máa bọ báwọn lẹ́yìn náà ti ṣe lóòsà kan tó ń bọ anabi musa ni àyìnbá kan dá yín láàmú. anabi ni latarkabunna sanana man kana qablakum mọ̀fọ́láǹbùrà àárín nínú yín anijọ́ máa tọ ìlànà àwọn tó ti síwájú àwọn kẹfẹ́rí mu gbogbo gbèsè tó máa ń gbé àárín nínú mùsùlùmí náà tí wọ́n máa bá wọn gbé bẹ́ẹ̀. ṣùgbọ́n òkúta dúdú tó wà lára kàámà yẹn wọn ní ká fẹnu kò níṣẹ́ òkèlè àti sàlàyé rẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú àwọn kẹta gbọ́dọ̀ tó sọ̀rọ̀ fún un náà ni tààlí ètò kòkó wọlbìnà wàhálà ìhà wọ ìkọ́ ọ̀dọ̀ ha káwọn gbé sáré ìga kásì kó ṣe rororo káwọn kọ́lé lé sáré lórí káwọn taná sí sáré ìdílé ìsìlámù ní káwọn ṣe torí pé eléyìí ó tilẹ̀ jẹ́ kékeré ṣe ìṣẹ̀bọ sọ́lọ̀ ṣùgbọ́n nǹkan kan ni tó ṣe pé yóò padà fa àwọn èèyàn lọ síbi kan ṣẹ̀bọ sọ́lọ̀ àwòkọ́sí àwọn Yahudi sì ń bẹ́ńbẹ́ àtàwọn Nasara àwọn tó yẹ kí máa ń kọ́ ilé ìjọsìn lórí àwọn sàárè wọ́n sì ti kọ́ fáwọn anábì sọ̀rọ̀ bá àdìsọ́ là ń kọ́ fún wa kí ni a máa kọ́lé lórí sàárè sí ganan rẹ̀ yóò bí wàá dàbí ìgbà tó ṣe pé ẹni tó kú yàn ẹ̀tọ́ rẹ̀ ní ká kọ́ lélẹ̀ lórí ká máa wá sùn bẹ̀ torí pé nígbà tó ti kú ó ti wá di kẹ́ni ó di wọn àgbọ̀dì màláìka ó ti wá jẹ́ pé agbọ́dọ̀ kọ́ lélẹ̀ lórí rárá o torí ẹ̀ àgbọ̀dọ̀ kọ́ lélẹ̀ sáré lórí wọn ni àfa ńlá ni aláìmọ̀ká ńlá tún ti rí ẹ máa kọ́lé lẹ́sàárẹ̀ lórí ẹlòmíín kú láàárọ̀ wọ́n á fi bíbò sí ẹ̀yìn àlásàrè láwọn èèyàn tó débẹ̀ ẹlòmíín tọrọ apẹ́ tó ń débẹ̀ bí aago márùn-ún ọba kí wọ́n ti sin wọ́n sì ti kọ́lé lé lórí léńtù lòkù subhanallah yẹn ni kíkọ́ yakọ́ya ni. Yani ẹ ti kọ́ ọ lẹ́tẹ̀lẹ̀ ní kó tó kú wọn ní onínàní ní yìí náà sí ma subhanallah ìsìláàmù bàbá kọ́ lélẹ̀ sáré lórí. tọ́ ẹ náà adé yahuda nítorí pé torí sísọ tán sọ àwọn sàárẹ àwọn anábì wọn dàwọn mọ́sálásí. àrímá Muslim gbé ẹgbà ọ̀rọ̀ kan jáde láti ọ̀dọ̀ Jábìrì ibn Abdullah radiyallahu anhu òní náà nàbí sallallahu alayhi wa sallam an yujassasa al-qabr wa an yuq'ada alayhi wa an yubna alayhi. wọn nàbí sallallahu alayhi wa sallam àti kọ̀ fún wa láti rẹ́ sàárẹ̀ nsọ́mẹ́ntì fún wa láti rẹ́ sàárẹ̀ nsọ́mẹ́ntì ó sì kọ̀ fún wa láti máa jókòó lórí sàárè gẹ́gẹ́ bó ti kọ̀ fún wa láti kọ́lé lórí sàárè gbogbo eléyìí náà kọ̀ fún wa tó bá rí bẹ́ẹ̀ kò sáyè fún wa láti kọ́ nǹkan lórí sàárè kò sáyè fún wa láti má kò sáyè fún wa láti rẹ́ ètò ìjẹun. النبي صلى الله عليه وسلم من حديث من لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم حديثي هذا حديث صحيح الإمام مسلم أتعامل بداده وني أقول صلى الله دي àwọn sàárè ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ máa sọkú lé ẹ má máa sọkú lé torí pé tẹ́ bá ń sọkú lé yóò sọ. So àwọn sàárè yẹn di nǹkan yẹpẹrẹ ntẹ́ máa jókòó lé ntẹ́ máa sùn lé bẹ́ẹ̀ ọba jókòó lé àwọn ọmọ yẹn jókòó lé bẹ́ẹ̀ bá sùn lé ọmọ sùn lé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ọba tọ̀ sí tẹ́ yàgbẹ́ sí ewúrẹ́ àgùntàn lẹ́yìn gbogbo wọn sùn sí wọn yàgbẹ́ sí wọn tó tọ̀ sí. bákan náà wọ́n tún lè ṣe sábàbí tí wọ́n tún fi máa bọ àwọn tó wà nù sàárè lọ́jọ́ iwájú torí pé àwọn ọmọ kan dé àwọn ọmọ kó wọn sàdédé sí àwọn bàbá yìí ságbólé àbíkọ́jẹ́ pé ẹni ọlọ́ọ̀ni wọn wọ́n bá máa pè wọ́n mẹ́sàn-án mẹ́wàá ẹni tí ń wá owó yọ lọ bá wọn ẹni tí ń wá ọmọ yọ lọ bá wọn ẹni tí ń wá pò yọ lọ bá wọn ẹni tó gàrí ọ̀tà yọ lọ bá wọn. tó lẹ́bàá kúkú fẹ̀ kan sọ àwọn bàbá ìlú sàá ẹ má sọ àwọn alẹ́ yín dorí tẹ́ ẹ má sọ di sàárè lọ́gbọ́n yẹn ò bí wọ́n ti ní ẹ má sìnkú sílé nù tọ́ wa ń bínú pé hàn ah, wọ́n sì ní ká má sìnkú sílé kí ló wá burú ń bẹ̀ kí ló wá dá ń bẹ̀ ìjọba dá ń bẹ̀ ni ọ̀sọ́ wọn ni káwọn bá sọ òkú àwọn nù ní ókè nígbà tí a sin sílé sẹ́ jẹ ni kí ló dé tó jẹ́ pé tọmọ kékeré bá kú ẹ̀ sin sílé ní Yorùbá lẹ́wọ̀n wọn lọ sọ gbòòrò kọmọdà kúfà mọtàgbàlagbà bá kú wọn sì sẹ kùlé wọn sì sílé gbogbo ilé islam ọ̀farama ọlọ́sìn pé wọ́n sí orí sẹ́ àyàfi tó bá kó orí sẹ́yìn kò sáàbù tó péye ń bẹ̀ ẹ̀rú sì ń bá yín fún wọn mọ̀ á jẹ́ kó orí bàbá yín orí màmá yín wọn á lọ gbé wọn mọ̀ fífọ́ pọ̀. alábìíní bákan náà ẹ má sọ sàárè mi lọ́dún táyà máa lọ bọ̀ lórí ẹ̀ kẹ́ ẹ̀ máa lọ máa bọ̀ lórí ẹ̀ pẹ́pẹ́ ti dágbà sí gbogbo jọjúmọ́ àlọ́fẹ́ sàrí ànábì wò gbogbo gbogbo oṣù kínní ọdún àlọ́fẹ́ sàrí ànábì gbogbo ẹ̀yìn ọdún mẹ́ta mẹ́ta ẹ má sọ sàárè mi dọdún ọsọlù àríyá àsọláàtù ni kẹ máa ṣe fún mi lẹ́yìn náà sọlá tó kún tó lówó ní àìsàn kún tó gbogbo kíkiri láyé tẹ bá ti sọ àsọláàtù fún mi ọwọ àbàmì náà Ọlọ́run bá tẹsán Islam ní ò ní ìdìbò dìbò bá ṣẹ̀ṣẹ̀ dé Madina tó tó sàṣọ láti fa nàbì Muhammad sallallahu alaihi wasallam ọba wà ní kangara kọ wà kútu wẹnjí gbogbo ibi tó bá wà ò lè sàṣọ láti fa nàbì sallallahu alaihi wasallam tí ó sì lọ bá èyí túmọ̀ sí wípé Islam ṣe gbogbo ẹ rọrùn fún wa kí la fẹ́ máa wá wàhálà sí kí la fẹ́ máa yọra wa lẹ́nu sí torí de ibikíbi tá a bá wà. آتي الصلاة كان أبو صلى الله عليه وسلم تريد كيف تبارك الصلاة صلاة يا لوبا هو عن إنه حديث لا توضع أبو الهياج الأسدي هنا علي بن أبي طالب رضي الله عنه أصف من كيم ويا ذاك الراني روسك نتانا في رامي روري ونتو كنتانا ألا تدع تمثالا إلا طمسته ما ولا في ركالة وساكن ولا في لا بكفور gbogbo bí kíbi tọ́ba ti róòsì àtọ́ba rí kọ́ fọ́ọ̀kì ní dànù kálukú sinmi. wala qabran mushrifan illa sawaita. ó ti gbọ́dọ̀ fi sàárè kan sílẹ̀ tí wọ́n máa tọ́ga àfi kọ́ sọ́ọ̀dì ní tí ó dọ̀gba pẹ̀lú rẹ̀. onítẹ̀yìn ànábì lọ́rùn. ẹ̀yin wo bí sọ́mà fi torí tẹ̀ táwọn ìdíjọ́ máa fi sórí pé ẹ wọ́n máa fi kọ́ lélẹ̀ wọn lórí lọ ó kéré jù wọ́n mọ wọ́n mọ búlọ́ọ̀kù yípo rẹ̀ wọ́n á rẹ wọ́n á tún ṣe kan sọ̀nsọ̀ yọ̀yọ̀ sókè eléyìí dàbí lè máàmù wọ́n á korúkọ rẹ̀ sí lára wọ́n á kọjọ́ tó kú oṣù tó kú ọdún tó kú tó bẹ́ẹ̀ ni ìbádé lọ àwọn káfíìrì náà pẹ̀lú àwọn òyìnbó yẹn bẹ́ẹ̀ lọ́n sí tó wọ́n sọ̀rọ̀ ìtẹ́ bẹ́ẹ̀ yẹn bákan náà ló wá dé ìlú àwọn kòfàr láfíríkà ìlú àwọn kòfàr ní Asia gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì ti dáhùn sí sàárì wọn nítòsítòsí yìí náà ìwà wo sàárì àwọn tí èsè mùsùlùmí àwọn kòfàr àríkẹ́gbẹ́ tó ti sàárì wọn lẹ́nu tẹ́lẹ̀ rò tí wọ́n ní pé táwọn bá ti ṣe báwọn ó ti lọ ilé ìkẹ́ sì lọ lé kẹrin láwọn akéyà ní ìjọba torí àgbọ̀rọ̀ sí àgbọ̀rọ̀ dáwọ̀ kọ̀tọ́ nínú òfin àti wọn. kíkì ẹni tí òfin mú wá nípa bíbẹ àwọn sàárè òògùn ara rẹ̀ àti kọ́nà mélòó ló pín sí. bíbẹ àwọn sàárè wò ọ̀nà mẹ́ta ló pín sí aláwòkọ́ à ń pè ní ziyarah tun abẹ́wò kele yìí tó ṣe kọ́ bá ṣẹ̀rí àmọ́ àbẹ̀wò sáré àbẹ̀wò rítẹ́ èyí tó bá ṣẹ̀rí àmọ́ òun náà ni ká bẹ orítẹ́ wò àbí àwọn sáré káwọn náà lè bá àti ara rẹ̀ rántí ilé ìgbẹ̀yìn kálí bá a mọ̀ pé bá ń tẹ́ ń bá a lọ iná tí ọmọ lọ títí àwọn náà padà di ara rẹ̀ ńjọ́ kan ẹni tí o bá sì máa ro eléyìí bí wọn bá kú bàbá máa rí ọ̀pọ̀ bákan náà ká tún bẹ́ẹ̀ wò nítorí kálíbà láǹfààní àti sàdúà fún àwọn òkú mùsùlùmí tí wọ́n sin síbẹ̀ àti káwọn náà lè sàdúà forí ara wa gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam bó ti ṣe kọ́ wa láì jẹ́ pé á di gàárì ẹ̀sìn kan lọ síbẹ̀ pé á rìnrìn àjò pa wá gbéra láti ilẹ̀ yìí á là ń lọ sí Ìbàdàn à ń lọ bí orí tẹ́ wò à ń gbéra láti ilẹ̀ yìí á lọ sí Mọ́kúá à ń lọ bí orí tẹ́ wò pékin òbúkátà ó jẹ́ torí pé à ń lẹ́wọ̀ àwọ̀ mọ́tò torí pé à ń lẹ́gùn ẹ̀sìn lẹ́gùn ràkúnmí kó o ẹ ẹ fẹ́ dé ọtí pé ni ẹ fẹ́ dé ẹfẹ lọ borí tẹ bàbá yín wò mbẹ àwòrán eléyìí ò sì ná ẹsẹ̀ ọlọ ṣùgbọ́n wá pé nǹkan kan míì lọ́fẹ́ gbé yín lọ kàfàǹtà níbi tí wọ́n sin bàbá yín sí ẹ lọ gbọ́ bùkátà yín yẹn mẹ́ nígbà tẹ wá gbọ́ tán ẹ wá lo àǹfààní ẹ wá lọ borí tẹ bàbá yín wò kòkòrò àmọ́ pé nítorí àti lọ borí tẹ rẹ̀ ò lẹ́wọ́ á fi gbéra ẹ̀tẹ̀ lọ ẹsẹ̀ lọ́run torí pé a kì í digbá dagbọ̀n páàrin ní àjò lọ bì kan tó bá yẹ ní ọ̀kan nínú àyè mẹ́ta ká digbá dagbọ̀n páàrin lọ sẹ̀sẹ̀ ń bì kan kọ̀tọ́ àyàfi lọ sáyè mẹ́ta mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam tàbí mọ́tíláṣí Mẹ́kà tàbí mọ́tíláṣí Baitul Maqdis ní Jerusalem àwọn wọ̀nyí ńlá lè rìnrìn àjò lọ nítorí àtìlọ́sẹ̀ síbẹ̀ àwọn akéèyàn sàárì kan kínní kàkan mọ́sálásí kan míì kò sí tọ́jú báyà. bákan náà a gbọ́dọ̀ sọ̀rọ̀ kan nígbà tó bá dórí tẹ̀yẹn eléyìí tó ṣe wípé ọ̀takùtọ̀ lọ àbí ká hùwà kan tọ́takù fún ọlọ́run nínú àwọn ọ̀rọ̀ àbí wà tó jẹ́ bọ́ a dá òun bẹ̀ kò sì gbọdọ̀ jẹ́ pé àwọn obìnrin àwọn obìnrin kò gbọdọ̀ jẹ́ pé àwọn náà lọ́bẹ̀ oríkẹ́ wò obìnrin àgbọ̀dọ̀ bẹ oríkẹ́ wò apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní kò burú káwọn obìnrin kan bẹ oríkẹ́ wò lópin ìgbà tí wọn bá ti máa ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n sọ pé rárá ọ̀pọ̀ kọ̀pọ̀ kò gbọdọ̀ débẹ̀ ẹ rí tí sọ nípa bá ṣe máa bí orí tẹ́wò yìí òun náà ni ètò bófin òun náà lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam àtàwọn àìrí tó ń bọ̀ yìí òní kuntu nahaytukum tó ziyaratil qubur ala fazuruha fa tó turaqqa al-qalba wa tudmi'u al-'ayn wa tudhakkiru al-akhirah wa la taqulu hajara anábì sallallahu alaihi wasallam ni mo ti kọ̀ fún yín tẹ́lẹ̀ o. mo ti kọ bíbẹ àwọn oríṣẹ́ wò fún yín tẹ́lẹ̀ rí àmọ́ ní ìsìn ẹ máa bẹ̀ wò mo ti kọ bíbẹ àwọn oríṣẹ́ wò mo ti kọ wọn fún yín rí tẹ́lẹ̀ ṣùgbọ́n ní báyìí ẹ máa bẹ̀ wò torí pé yóò jẹ́ kí ọkàn yín ọlẹ̀ yóò sì mú kó mi jẹ́ ọmọ àdá lójú yín yóò sì mú yàn máa rántí kú àmọ́ o nígbà tẹ́ ẹ bá bẹ àwọn oríṣẹ́ wò ẹ má sọ ọ̀rọ̀ tó takùtọ̀ lọ́wọ́ ẹ má wéwèé kúwèé o ẹ má sọ̀sọ̀ kútọ̀ o tọ́ tọ́wọ́ adé bẹ́ẹ̀ tán tọ́wọ́ máa wéwèé kúwèé tọ́wọ́ máa sọ wóróworó tọ́wọ́ máa pé wọ́n kú ọ́ ò ṣe dáa ikudoro ikudoro odoro báyìí wọ́n tẹ̀ láti ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni kọ́ pa ọ́ kó sì pa ọ́ fún kọ́ má ti pọ̀ kò tí ì pọ̀ tọ́ wọ́n tún ní ó wá nínú hadith wọn nàbí sallallahu alaihi wasallam máa ń kọ́ àwọn mùsùlùmí ní pé kí wọ́n máa wí àwọn gbólóhùn yìí nígbà tí wọ́n bá bẹ orí tẹ́ àdúrà tá a máa ṣe nù fáwọn òkú àti forí ara wọn. السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية ètò tó máa ti kọ́ ọlọ́run kó máa bá yín o ẹ̀yin ẹni tó ń gbé àwọn alé wọ̀nyí tẹ́ ẹ jẹ́ mùmínì tẹ́ ẹ sì jẹ́ mùsùlùmí àwa náà gbogbo ìgbà tó náà bá bá fẹ́ o àwa náà ń bọ̀ wá bá yín o sọ́ra pé yorùbá wa ní kọ́ máa fi sọ nǹkan mi ẹlòmíràn ní sọ o wà iná iṣẹ́ ọlọ́ọ̀bì kan pé ah, àwọn náà kù kí lọ́n ah, irú àdúrà wo ni sọ́ra <laughs> wọn fẹ́ kù àwọn náà kù báwo ẹ dákun ẹ̀ pa bẹ̀rẹ̀ rẹ̀ wà iná iṣẹ́ ọlọ́ọ̀bì kan láàkù àwa náà gbogbo àtúnlọ́mbà wí à ń bọ̀ wá báyìí. نسأل الله لنا ولكم العافية أن ترى لا فيها à ń tọrọ àmójúkúrò ọlọ fáwọn àtẹyìn ilé ìjádù àtúnṣe fúnra rẹ tó tún ṣe fáwọn òkú nígbà tá a bá bẹ orí tẹ o nínú rìwáyà mi wọn tún láti kún pé yarhamullahu almutaqaddimina minna wa minkum wal mutaakhirin bá kó kí àwọn ẹni tó ti ṣáájú kú nínú yín àtàwa o kó sì tún kí àwọn ẹni tó kù gbẹ̀yìn ìgbà wo la kú kọlọ́jà àní kọlọ́run dá fún kọ́sà àánú àkọ́kẹ́ wa. Ànábì sallallahu alaihi wasallam ti sọ nínú hadith la tushaddu rihal illa ila thalathi masajid akédégbá dàgbà à ń lọ bí kan lọ sẹ́sìn tó báyìí ní mọ́tíláṣí mẹ́ta o. المسجد الحرام mọ́tíláṣí mẹ́ta bọ̀ wọ́n masjidi hada àti mọ́tíláṣí mi يا النبي توقع في شرطه ومثلا ترى لو تنصر مدينة والمسجد الأقصى هذه مثلا في الأقصى لبيت المقدس بخاري مسلم أو أنا بعدي في واحد عن الحديث أنا باللعنة زوارات القبور أو بنتما بوريتو أنا باللعنة شو هذا هو واو oríṣi kejì náà ni ziyarọ tó ń bẹ báyìí títí àbẹ̀wò sàárìn ní àbẹ̀wò tó jẹ́ ti àdádálẹ̀ òun náà ni àbẹ̀wò tí máa ní ṣíṣe àtìpó síbi sàárìn nínú tí àwọn ti rẹ̀ ti káàfù kókó rárú síbi sàárìn kọ́ gán abẹ́ kọ́mọ lọ́ọ́lé má eléyìí àdádálẹ̀ nìyẹn pé ìjọ méje ní sèǹbì fún mi abẹ lọ àdáadáa lẹ àbí káṣí àbẹ̀wò lọ́nà tó jẹ́ pé a travel lọ síbẹ̀ ni àdáadáa lẹ àbí ká máa fi àwọn tó wà nù sàárì yẹn ká máa fi wọ́n sàtẹ̀gùn síwájú ọlọ́run àdáadáa lẹ torí pé ànábi sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹnikẹ́ni tó bá dá àdáda lẹ̀ kankan sílẹ̀ nínú ẹ̀sìn wa yìí ní tí ò ti jára ẹ̀sìn wa yìí tẹ́lẹ̀ rí àdá padà fún mi o. ó sì tún sọ pé iyyakum wa muhdathatil umur ẹ sọ́ra fún àwọn nǹkan tó jẹ́ àdáda lẹ̀ o nínú ẹ̀sìn o fa inna kulla bid'atin dalalah torí gbogbo àdáda lẹ̀ tẹ̀ rí ànú ni o tọ́ ẹlẹ́ ìjẹba. bákan náà eléyìí fi hàn wá pé a gbọ́dọ̀ bẹ orí tẹ́wò ní bíbẹ́ wò ní ìtọ́jọ́ ti àdáda lẹ̀ àdìmájọ́ sọ di àdáda lẹ̀ kí wọ́n lọ kí wọ́n lọ kóra rúsídìí rẹ̀ èèyàn rìnrìn àjò lọ síbẹ̀ kí wọ́n máa fẹ́ni tó tọ́ oríṣi kẹta ziyaratun sharqiyya àbẹ̀wò tó túmọ̀ sí ẹbọ òun náà ni ká máa pe ẹni tó wà nù sàárè sàánù mi ò gbà mí ò là mí ò má fi mí lẹ̀ ò òkú ọlọ́run yìí sùn lọ́rùn ò wá sàánù àwọn ọmọ rẹ ò gbogbo eléyìí ẹbọ ni kẹ́ ẹ máa tọrọ nǹkan lọ́dọ̀ ẹni tó ti fi kí ló lè dá sí gan ẹni tó lè gba ara rẹ̀ lẹ̀ yọ wàá gbà wọlé irọ́ lásán àbó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ kó lọ́wọ́ kó lẹ́sẹ̀ dànù kòtò ni bá kó lè dá nǹkan lérí gbé yìí yóò yí yóò yíra padà tó di nǹkan yín tí kálukú lẹ̀ agbára dé báyìí ikú má agbára dé nù ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. alágbára dọ̀lẹ́ ni ikú ikú sọ alágbára dọ̀lẹ́ ni kí á là ń pè wọ́n sí kí náà rògbò lè ṣe fún kò sí nǹkan tó lè ṣe fún yín. o ò tí ì kú gan kí ló lè ṣe àwa ni ní ìsìn àti ìkú kí ló lè ṣe ọ̀lẹ lásán a lè dá nǹkan kan ṣe fúnra wa àfi tọ́lọ̀ ń bá ní kárí sí nàmbọ́sì wọ́n ti pàṣẹ fẹ́ lómi bí olè ti wá kúta ìtútọ́ adálágbára tọ́ adẹni tá a máa bọ́ tọ́ dẹni tá a máa pè ọlọ́mọdé ọpọlọ tí wọ́n dorí kodò kí wọ́n máa pẹ́ni tó ti kú kò sí nǹkan kan tó lè ṣe. dábàá pé ẹ èyí tó lè ṣe là ń bi léèrè yàtọ̀ sí èyí tí ó lè ṣe. ọlọ́ni waman yad'u ma'a Allahi ilahan akhara la burhana lahu bihi fa innama hisabuhu 'inda rabbih innahu la yuflihul kafirun. ọlọ́ni àwọn ẹni tó bá ń pe ẹlòmíì papọ̀ mọ́lọ́ kò síbi náà ti lè rẹ́rìí mú wa fún láéláé fọ́tọ́ káwọn ò pè nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́ọ̀. ọlọ́run bá ní òṣèṣì rò fún ọ kẹtẹrí òsì ní sòrìrè ẹni tí bá ti ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ń ká rẹ́r kẹfẹ́rí ni kò sì ní sẹ́kì ni kò ní sòrìrè ọlọ́run sànù wa. ọlọ́run ni wala tad'u min dunillahi ma la yanfa'uka wala yadurruka fa in fa'alta fa innaka idhan min adh-dhalimin. ọlọ́run ni mọ́mọ́ pe ẹlòmíì o tó yàtọ̀ sọ́lọ̀ ẹni tí ò lè dá sí ọlá kò sì lè dá sí nǹkan kan ní ọ lára bẹ́ẹ̀ ni gbogbo nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ rí kò lè dá sí ọ láǹfààní kan kò lè dá ní ọ lára kan kí ló wá fẹ́ máa pé tí bá àǹfààní là ń wá lọ́dọ̀ lọ à ń sì fẹ́ kó ti ìnira dànù kúrò lọ́dọ̀ wa àwọn nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ kò sí kan nínú wọn tó lè sí ọ láǹfààní kò sì sí kan nínú wọn tó lè ṣe aburú dànù fún ọ kò sì sí kan nínú wọn tó lè ṣe ọlọ́run tó bá wá síbẹ̀ tó wá jẹ́ pé nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ yẹn ló ń pè é ajẹ́pọ̀ ti dọ̀kan nínú àwọn alábòsí nù ó ti dọ̀kan nínú àwọn ọ̀tẹ̀ bọ̀. wà á yẹ mfẹsọlọ́hu bẹ́bọ̀ rẹ̀ nfẹlẹ́ káṣí fẹlẹ́ hu ilẹ̀ hu ẹjọ́ yẹn yẹn o tọ́lọ̀ ń bá gbé aburúkú ẹ̀dá tó bá gbé ìnira kú ẹ̀dá kó o bí ẹnìkan dáa tó lè gbé kú yàtọ̀ sọ́lọ́ sẹ́wọ̀n pépè níjà nìlú lélẹ́yìí báyìí àdáwò wà tọ́lọ̀ ti gbé kó kálukú wa nísìnyí báyìí ẹ dákun ta ló lè gbé po kò sẹ́ni tó lè mú kó àfọ̀nà tó o bá mọ̀ nínú àwọn àdánwò tí ń retí wa ní kú tálẹ́ni tó lè bá wa mú kó kò sí ẹni náà àdánwò ńlá lélẹ́yìí nínú àdánwò tó lọ́n gbé kó wa ní àìní ẹ dákun ta ló lè pé kọ́ nígbà tó o ní kọ́ wa dẹni tó ní kò sí nínú àdánwò tó lọ́n gbé kó wa tí o tí gbogbo kálukú mọ̀ ní àárẹ̀ kálukú ń sáré orí fọ́ yìí lásán tọ́lọ́mọ bá bá gbé kò yẹn tá ló ní tó lè mú kó wàláì kò sí torí ọlọ́ọ̀ni tọ́lọ́mọ bá fi àìda ìnira aburú tó ń bá gbé kò ẹ̀dá fẹ̀rẹ̀kà ṣẹfẹ̀rẹ̀ hùn ilẹ̀ hùn kò sẹ́ni tó lè mú kó àfọlọ́ wà iyọ̀rẹ́ dẹ́kẹ̀ bí khairin fala radda li fadlihi tọ́lá wọn bá bá sì gbèrò tó bá rù ọ́ ro rere tó bá rù ọ́ ro dáadáa kò sẹ́ni náà tó lè dínà dáadáa kò sí wàláhì ìdínú tó fi rí ké àwọn ọ̀tá rẹ pọ̀ àwọn tó ń bínú rẹ pọ̀ síbẹ̀síbẹ̀ òun tó ń rí jẹ àwọn tó ń bínú rẹ pọ̀ àwọn ọ̀tá rẹ pọ̀ síbẹ̀síbẹ̀ ìwọ náà lọ jàrí kọ́ mọ́mú nǹkan wálé àwọn tó ń bínú rẹ pọ̀ àwọn tí ọ̀fẹ́ kọ́ dáa fún ọ pọ̀ síbẹ̀síbẹ̀ ó tún lálàáfíà àwọn ọ̀tá rẹ pọ̀ àwọn tí ọ̀fẹ́ kọ́ dáa fún ọ pọ̀ síbẹ̀síbẹ̀ wọn náà tún bímọ àwọn tí ọ̀fẹ́ kọ́ dáa fún ọ pọ̀ àwọn tí ń fẹ́ kọ́ bàjẹ́ fún ọ wọ́n pé wọ́n lọ jantirẹrẹ síbẹ̀síbẹ̀ ọlọ́run tún fún wọn náà lé kọ́ torí ẹ̀ nítorí wọn bá bá gbèrò fún ó ṣe fún yẹn dáadáa kò sẹ́ni náà tó lè dínà rẹ̀ يصيب به من يشاء من عباده لريره كما في السيان تباونين عباده وهو الغفور الرحيم اللهم بارك صلى الله على فريجه تبع فريجه نكا أتوكل ليه جاء فريجه هو أفكاري eléyìí tó jẹ́ ti ṣẹ̀ríyà ọ̀nà ẹ̀ka mójútó kàbí orí tẹ́wò kàbí jẹ́ níjọ́ ọmọ àwọn ti kọ́ àwọn òkú dọ̀kan kásìbẹ̀ wò kòmíjẹ́ ò lè jáde lójú wa kọ́kàn ò lè bá a lẹ̀ ká lè bá a láǹfààní kúmọ́ láti ṣàdúrà fòkù àti forí ara wa yàtọ̀ sí àbẹ̀wò eléyìí tó jẹ́ ti àdádálẹ̀ láti torí rẹ̀ tíráàbù lọ síbi tí sàárè ń wà àbẹ́ yìí tí àwọn adébí sàárè àwọn amọ̀sọ̀rọ̀ tó wà sàárè sàtẹ̀gùn láàrin wa sọ́lọ̀ bákan náà àti gbọ́dọ̀ sọ́ra fún àbẹ̀wò tọ́já fẹ́ bọ́ eléyìí tí máa túmọ̀ sí ká máa pe òkú pé wá gbà mí wá là mí má ara mi má fi mí lẹ̀. gbogbo eléyà bọ ni wọn tó bá ti bẹ ti dọtí bọ. tọ nínú àwọn aburú eré ìta tó gbọ́dọ̀ dènà sí òun náà ni kéèyàn sá tẹpẹlẹ má àáròyìn anábìwá Muhammad sallallahu alaihi lárúfọ àti mímọ gbé àwọn ẹni rí mímọ gbé wọn tayọ àlá wọn. torí pé anábì sọlọ lọ sallallahu alaihi wasallam ti kọ gbogbo eléyìí fún wa ó wá nínú ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ òní la tatruni kama atratin nasara ibn Maryam innama ana abudu faqulu abdullahi won rasuluhu Bukhari àti Muslim ló gba àdéhùn wa látọ̀dọ̀ Umar ibn al-Khattab allahu anhu. Ànábì ní látọ̀ tóró ni ẹ má ròyìn mi láròfọ́ o ẹ má ròyìn mi láròfọ́ ẹ má ròyìn mi tayọ àlà tọ́mọ ọ̀tọ̀rọ̀ tó ní nasara ibn Maryam gẹ́gẹ́ báwọn nasara bí wọ́n ti ṣe ròyìn Ànábì Ìsá ọmọ Maryam láròfọ́ wọn lọ́lọ́ ní lẹ́nu wa àwọn míì ní kí ẹ ti sọ ọlọ́run ọmọ ọlọ́ọ̀ni lẹ́nu wa àwọn míì tiẹ̀ ní kì í sọ ọlọ́run kì í sọ ọmọ ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run ní a'udhu billahi wọ́n sọ ọlọ́run di bèbí orí lọ lọ́tọ̀ àyà lọ lọ́tọ̀ ẹsẹ̀ wà lọ́tọ̀ a'udhu billahi tọ́ lérò pé àwọn ń gbé ganá nù lérò pé àwọn fẹ́ràn rẹ̀ nù wọ́n ròyìn rẹ̀ lárúfọ̀ wọ́n sọ di nǹkan míì innama ana abdun èmi ò mi ò jẹ́ nǹkan kan bí ìbá ṣe ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́run tó lọ́n da bẹ́ẹ̀ bá fẹ́ ròyìn mi ẹ sọ pé Abdullahi wa rasul. ẹ sọ pé ẹrú ọlọ́run ìrántí ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ ròyìn mi bẹ́ẹ̀ lẹ́nu. àwọn olùmọ̀ nípa àti sunna wọ́n ní tàbá ròyìn ànábì sallallahu alaihi wasallam afẹ́ ròyìn rẹ̀ pẹ̀lú bọ́nà ṣe dá àròyìn rẹ̀ pẹ̀lú wà rẹ̀ àròyìn rẹ̀ pẹ̀lú sẹ́ rẹ̀ sáà sì fi kún eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ àgbọ̀dọ̀ máa ṣe jẹun ṣe má díwò ẹ̀yin ṣe má díwò ànábì àwọn afi ń jẹun àwọn òbí dá tọ́ má díwò wà lọ́yẹ́ àròfọ́ ni ìtayọ̀ ala ní eléyìí. haram haramu èèyàn gbọ́dọ̀ jìnà sí gẹ́gẹ́ bíi dáàmà rí nínú àtìrà dáàmà rí nínú àtìrà àṣíríyáwó èyí tó bẹ̀rẹ̀ pẹ̀lú xaliláyà rújà بالمحصب وانزلا ولا تبغيا عن حيثه متحولا to إليهم irú àwọn mádìrì ìsọ wà mbẹ àròfọ kún bẹ bákan náà irú àwọn àbòsáírí àwọn àbòsáírí àwọn náà àròfọ kúnú ẹ lọ́wọ́lá yẹn sọ́ọ́lì wàsálẹ́m دائما أبدا على حبيبك خير الخلق كلهم. àròfọ́kúnà àbí amíntẹ́dẹ́ kórè jìrọ́ọ̀nì bèbè sẹlẹ̀mí àzàjẹtẹ dàmáìn jọrọ mímú kọlẹ̀tì gbẹdẹmí gbogbo ẹ̀ àwọn orin wọn yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú báyẹn àròfọ́kúnà wọn bàjẹ́ gbóńtọ́jẹ́ tọ́lọ́run nígbà míì wọ́n gbé fún anabi sallallahu alaihi wasallam gbogbo eléyìí àgbọ́dọ̀ sọ̀rọ̀ àfọ̀n mẹ́rin sínú tẹ́ máa kà ẹ̀ máa dùnnú wọn á lọ péjọ ọbẹ̀ ẹ̀ bàbá ẹ̀yẹn kẹsẹ̀ márùn wọn náà ẹsẹ̀ márùn ẹsẹ̀ márùn ẹsẹ̀ márùn. gbọ́dọ̀ bá láwọn ti mọ̀ lójú dídí àyẹn wọn máa kà lérò pé àwọn náà fi rí àlùjáná tó ga wọ̀ ẹ wò ká mọ̀ ilé ìyàtọ̀ ga tún ti rí nígbà tó bá gbé gbogbo tọ́jọ́ tọ́lọ́ tó gbé fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam torí ẹ̀ ká sọ̀rọ̀ àwọn anábìyà sọlọ́lá àdìsẹ́lẹ̀ ọlọ́run ọba ti sọ fún pípọ̀ sọ yìí pé pẹ̀lú ìnáma ad'u rabbi olúwa ẹlẹ́dàá mi nìkan lèmi ń pè ó ọ̀rẹ́ ó ṣeré kò bí hí àhàdá ẹ̀mí onífẹ̀ẹ́ nìkan sọ̀rọ̀ fún fọlọ́ o ànábì gan lọ́lọ́run ní kó kéde fún wa báwọn ọlọ́run nìkan lèmi àmọ̀ àtò ìmọ̀ sí nífẹ̀ẹ́ nìkan sọ̀rọ̀ fún fún قل إني لا أملك لكم ضرا ولا رشدا فهو فيمي يا النبي محمد صلى الله عليه وآله وسلم èmi ò ní kápá ìnira kan lórí yín ìlè dání yín lára wọn náà rọṣà dá èmi ò sì lè dá fi yín mànà ẹni tó bá wọ Ọlọ́run tó kọ mànà ni wọn mànà àlàyé ń tẹmí. قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا fọ́fún wa pé èmi kò sẹ́nìkan nínú àwọn èèyàn àbáǹjọ̀nú àbí màláíkà àbí nǹkan kan tó lè dágbà mí lẹ̀ tó lè dágbà mí lẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá wù ọlọ́run láti fìyà jẹ mí kò sẹ́ni tó lè dáràn mí ṣe tó lè mú mi mẹ́tìyà tó bá wọ ọlọ́run láti fìyà jẹ mí ìsìn níbi kan àáforí pamọ́ sí tó bá wọ ọlọ́run láti fìyà jẹ mí. إلا بلاغا من الله ورسالاته iṣẹ́ tèmi tọ́lọ́n fi rán mi òun náà ní jíṣẹ́ ìtọ́lọ́n fi rán jẹ́ ó dé tìgbọ́ wọn ìta fi rán tèmi nù tọ́ba yẹ pé bá anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà ti ṣe rí nù báwọn làwọn tó tó anabi màtọ́ bá kọ́ ga wa anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà kò lágbára láti dá fi aburú ṣe wá kò lágbára láti dá fi wá mẹ́nà kó wá là wá sáà jámà kankan torí délé ẹ má jẹ́ kí a máa ta ẹnu àlà ẹ ká dúró ti ẹ̀sùn òdodo bẹ́ẹ̀ sùn òdodo ti fi wá lẹ́sẹ̀ ilé ẹnìkan wọ́n ti ń rọ ẹ̀sìn òdodo ti wà lákọọ́lẹ̀ nínú kitab wa sunnah ó ti ṣe wá yẹn wọn náà nípa kó gbìyànjú láti máa ṣe ẹni tó bá ṣe bó ti ṣe wá àwọn yóò ṣoríire ẹni náà sì ṣe bó ti ṣe fẹ́ àwọn ni ẹni tó ṣe pé kò ṣoríire fún kọlọmọba kan ràn wá lọ́wọ́ láti lè máa ṣe tiẹ̀ láti máa tẹ̀lé tiẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu sàárè nǹkan kan lẹ̀ rẹ àwọn dédé bí orí rẹ ilẹ̀ rẹ láti kó pọ̀ rẹ sí so ìdájọ́ rẹ náà ni pé ẹ ti kọ̀ kátàrà sàárè wọ́n sì lè gbọ́dọ̀ kọ̀ kátàrà sàárè náà ẹ̀rọ kákan lè múlẹ̀ lásán ká máa lọ rẹ ká máa kó kọ̀ọ̀kan sí sàárè ilẹ̀ sí ibẹ̀ kó kọ̀ náà. kọ́ fún wọn ẹ lè kìlọ̀ fún wọn ẹ lè bá wọn wí ètò kéré jù tó lè fi náà nípa ẹ̀yàn wọn lé. ìwọ́n ti tẹ̀ ìgbà dáadáa lẹ́yìn lẹ́ẹ̀kan láàrin ọmọ èèyàn méjì lẹ́ẹ̀kan láàrin ẹgbẹ́ lẹ́yìn àtọ́dí kékeré àlékún sọ̀rọ̀ kò sì lè dá sí aláǹfààní àfitọ́ba wọ ọlọ́run kò sí ọ̀kan kan tó lè ṣẹlẹ̀ nínú ìjọba ọlọ́run àfitọ́nà bá fẹ́ tẹ́yìn bá ti gbàgbọ́ pé nìkan wá tó lè dá kankan sí nínú ìjọba ọlọ́run tọ́lọ́run bá fẹ́ olú ẹ̀dí kékeré kò sí nǹkan kan tó lè dá sí kankan fún ọ ní dáadáa báyìí dáa àfi tọ́lọ́run ló bá ti kọ àkọọ́lẹ̀ pé ó ṣẹlẹ̀ sí ọ. àwọn ọ̀kadà àti ìsọkọ rẹ̀ ló gbé tí èsì bàbá rẹ̀ ló gbé tí èsì ọgbọ́n rẹ̀ tí èsì àbúrò rẹ̀ ló gbé nítorí pé wọ́n bẹ nínú abẹ́ṣáù ànúwáàrin ìtàkìlà ní ètò burú nínú àwọn oríṣi kọkùnrin olùkọ́ ọ̀kadà fún gbùngbùn wa tó bá jẹ́ pé òun nìkan náà bá gbé bẹ́ẹ̀ lórí báwa ń dúró apá àwọn méjì tán ni wọn àgbẹ̀ bí wọ́n bá ti pọ̀ sí náà wọ́n fún pọ̀ mọ́ra wọn sí láwùjọ ti wá àwọn ẹni tó lọ́wọ́ bá pọ́n lé ǹgbọ́n wọn láwọn ọ̀fẹ́ wọn pa àwọn obìnrin lé púpọ̀ ó ti léwọ̀ ká máa lúpọ̀ mọ́ra wọn nínú àpọ́nlé tó ṣe fáwọn obìnrin àwọn láwọn ọ̀fẹ́ torí ẹ máa sábà wọ àwọn obìnrin gan tán ló pọ̀ mọ́kùnrin gbogbo ojú kan ló fara kanra pẹ̀lú ọkùnrin máa wù wọn tontoro ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ tẹbí ìrọtúnmí ní tọba rẹ tó obìnrin tí wọn ń lọ sí lọ gun ọ̀kadà ọlẹsàn mẹ́rin níbi aburú ńlá ni tọ wọn á lẹbi máa ọlẹ ìjàmá nídìí ọmọ tó ń bẹ lẹ́yìn ìwọn máa ma tẹbírèèdì tó gbogbo ó tún magnet mara wọn àwọn olùdílé ẹni ìṣẹ̀kọ́ rẹ̀ tó gbé lẹ́yìn tí lọ́yọ̀ bá tó ń dé kẹ̀bíra kẹ̀bíra wà dé kẹ̀bíra tó ń lọ kẹ̀bíra torí ẹ̀ wọ́n bá rẹ̀ ló gbé àkọ́kọ́ tó bá pọkọ ló gbé obìnrin lórí ọ̀kadà tó ń ti pọkọ àtìyàwó ara wọn ni wọ́n bá ẹ̀rí pé ìtìjú ọwà ọkùnrin òní máa wà ń wàkuwà òní máa tẹ bíréèkì ń tẹkùtẹ torí pé kí ló fẹ́ pòǹpẹ́ sí kí ló fẹ́ pòǹpẹ́ rí síbí ìyàwó rẹ̀ tó ẹ̀rí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní àmàlà ẹ̀gbọ́n ti mọ̀ pé ìyàwó rẹ̀ ló gbé yàtọ̀ sí àwọn aláǹgànà àwọn orí ń bó sẹ kí máa kó àwọn obìnrin lóbìnrin ẹni tí wọn máa wà wà pọ ọlọ́dúndún kankan báyìí àwọn ọlọ́kà tẹ bírèkì ni ẹ̀yẹ wọn fẹ́ fi ìlú rẹ o àwọn olùdíje tẹ̀lé yìí obìnrin tó yẹ wá dárò gbọ̀ngàn wọn bá ti lọ fún títí tí ọba gbà ìyàlẹ̀ ìyàlẹ̀ dì nítorí pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló dìbò ara àwọn bá mọ̀ gbogbo ẹni tó ń gbọ́n náà mọ̀ pé kọjá èèyàn máa sọ́ọ̀dì àwọn obìnrin kan máa kó sẹ́yìn ọ̀kadà nísìnyí tó máa gbé obìnrin kan sáàrin tọ́lẹ̀ ara mọ́ bàbá ọlọ́kadà tọkùnrin tí máa ń gbé tó náà lẹ ara máa ń dì èèyàn máa sọ́ọ̀dì obìnrin tó wà láàrin ẹ máa ka ẹ wá sí mi báyìí ẹ máa kà lójú ẹ ká tètè kàkà tètè débi tá a lọ kí n sọ kalẹ̀ ẹ mà ká lójú rẹ̀ sọ̀rọ̀ nítorí pé àṣìbàjẹ́ gan mọ̀ àwọn nǹkan tí ẹ̀ máa ń ṣe tí ọ̀bàdà yín máa ń hàyàn lẹ́nu èyí jẹ́ kéèyàn ọgbà rẹ̀ ẹni tó máa kó obìnrin méjì náà lórí ọ̀kadà ojú ọ̀mà ti èyí tó kàn yín èyí tó wá lẹ ara máa ń bàbá ọlọ́kadà gangan gangan ó ẹ mà ká lójú rẹ̀ pé kàkà tètè sọ subhanallah torí ẹ gbogbo ẹ náà à ń fọkadà sí transportation yẹn kì í ṣe ntọ́jà kì í tọ́kọ́lá fọkùn kì í tọ́jà èyí náà mọ̀ àwọn ẹni tí wọ́n fara kásá aburú rẹ̀ èyí wọ́n ń bẹ lọ́sibítù lẹ́yìn náà mọ̀ wọ́ọ̀dù wọn ọ̀dà lórí ọ̀dà lọ́rùn ọ̀dà lẹ́sẹ̀ wọn ò rí ẹsẹ̀ tó wọn ò lápá tó wọ́n pọ̀ pẹ̀lú ìjẹun nítorí wàkúwà náà nà mọ àyàtọ̀ sí aburú ẹ̀ṣẹ̀ tó tún wà mẹ́rin tó kí n fi rò pé òṣì tí ń ṣe àwọn èèyàn ní nàìjíríà ó tó ká máa fọkadà sí transportation kò tó rárá ni à níjọba ni níjọ náà lọ wọlé sọ̀rọ̀ níjọ ìgbà náà ti dé láàrin àwọn nineteen ninety three ló lọ wọlé sọ̀rọ̀ ẹni jẹ́bẹ̀ ẹni jẹ́bẹ̀ nàìjíríà sọ̀rọ̀ pẹ̀lú ìbẹ̀rù kékeré wà lọ. lọ́kọ́ jókòó lẹ́yìn bàbá ọlọ́kadà ìyàwó náà jókòó gbogbo tó gbogbo ẹ̀ náà dára ó kà tẹ́pẹ́rẹ́ ni ọ̀dà àmọ́ tẹ́pẹ́rẹ́ ọ̀dà àmọ́ tẹ́pẹ́rẹ́ torí ẹ̀yin náà wò lẹ́jọ́ gbéra yín tẹ̀lé sí ara yín rí hmm? bàbá mọ́tò nígbà tí a mọ́tò especially láwọn ilẹ̀ haúsá yìí nǹkan tọmọlúwa wọn ń ṣojú fẹ nítorí àti avoid obìnrin gàn kadà especially ní Kano nígbà tí rìjẹ́mù tó kọjá ní ọ̀dọ̀ wọn ṣèkọ̀rọ̀ so òun rò pé bóun àti fẹ́ ra ti tiẹ̀ tó fi di pé ìjọba ti fún káńsù ọ̀kadà wọn káńsù ẹ̀sán o gbogbo èèyàn lè gbé máṣíìnì ìdọ̀tí wà ní kánà ní agbọ̀dọ̀ gbẹ́ni bọ̀dọ̀ gbàdá ti fi máṣíìnì ìdìbò kọ́ ara wọn ṣùgbọ́n eh, márùwá àwọn ṣe lọ́nà tó jẹ́ pé wọ́n ti kọ̀ tó táwọn obìnrin gun ọ̀kadà tẹ́lẹ̀ náà torí ìfẹ́ kí ni tẹ̀síntòtò ọ̀rẹ́ ìsìnkú obìnrin tó jẹ́ pé masha allah ìyàwó ilé ẹ wá lọ kẹta sórí mẹsìnì àwọn òbígbà tèbínú láwọn fi ń tọ́jú tó máa wá gbà rẹ pípé àwọn obìnrin ni wọ́n máa fi gbé wọ́n lè fi gbé ọkùnrin àmọ́ tó bá ti lè jẹ́ pé ọkùnrin lọ́kọ́kọ́ gun mọ́rọ́ àwọn obìnrin ọ̀wà ìtàkì tó bá jẹ́ pé obìnrin lọ́kọ́kọ́ gbé ọkùnrin ọ̀wà ìtàkì níjọ́ lè dé kárọ̀ ọkùnrin àti obìnrin nínú márùá bẹ́ẹ̀ lọ́wọ́ àkánú nìkan níjọ́ lè dé kárọ̀ ọkùnrin àti obìnrin nínú márùá àjọpọ̀pọ̀ àtìyàwó yìí àbẹ́gun àtàbúrò èmi lẹ́yìn sì gbòyàn láti rí bàjẹ́ gbòyàn láti rí àmọ́kọ àtìyàwó àgbọ̀n kalẹ̀ ẹ̀wọ̀ lẹ́yìn àwùjọ àwọn Yorùbá ìgbà yẹn problem tó wà ń bẹ́ẹ̀ ni pé tó bá sọ fún ìgbà fún ọlọ́run ìsìnkú láàmú àwọn máa ń kórìíra rẹ̀ gan tí wọ́n àwọn kékeré pọ̀ láàrin wọn àwọn kékeré pọ̀ láàrin àwọn kékeré ń fún ẹ̀sìn àwọn èèyàn gan láwùjọ wọn yìí tó ìdínà tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa tó máa ń ṣe kíkì rẹ̀ náà gan wọ́n á ti sabotage ẹ̀ ìgbà àbọ̀ ni máa wá sí ní wá jẹ́ kó bí nìkan náà máa kó mọ́ ní ìdíjọ́ pọ̀ pàṣẹ àwọn nìkan ní ògbè lọ́wọ́ ní ìdíjọ́ tó ti àwọn fẹ́ kí orí ibú ọ̀pọ̀ kẹ́ni tó ra lè dáná wọ̀ láwọn àwùjọ wọ̀nyí ọmọ jíjẹ́ lọ wọn náà bá jìbẹ́ serú rẹ̀ ò níbi láti máa lu koro fún ọ̀rọ̀ pé ẹ female only women only lẹ́yìn àti ìdókòrí rẹ̀ dáwọ́ ìlú àná ti mọ̀ pé tó bá ti gbóbìnrin òun gbá lómi àfọbìnrin tó tó bá sì jẹ́ pé wọ́n jọ dúró ni tó bá rá mi kó ọmọ ata fẹ́ ọmọ ata ni ọ̀rọ̀ àtẹ náà máa máa lo àtẹ ọmọ àlọ́ tó tí àwọn tí ń ṣe bẹ́ẹ̀ bá pọ̀ tó máa pọ̀ tó máa pọ̀ tó máa pọ̀ kó tó di gbẹ́yìn kan mọ̀ pé ẹbẹ́ sọ́ọ́dì ṣẹ̀rí àní ẹbẹ́ dẹ̀rẹ̀ ẹ ti gbà lù ṣùkọ́lọ̀ ọmọ ẹ̀ta ọmọ ẹ̀ta tó bá tún wa lórí lọ́wọ́ òun ò ní fẹ́ wọ́n ṣe máa fún wọn pọ̀ bí ìgbà táwọn fún máa ń gbòòrò lórí màṣíìnì òun náà máa gbòòrò márùn-ún àti àtẹ̀là òun náà yẹ wọ́n bọ̀ náà lẹ́yìn náà nínú àwọn tó tún ṣe láwọn òun náà ní pé ó yẹ ká ní means of transportation tí ó pọ̀ àwọn nǹkan àrìnà tí ó pọ̀ torí eh, ìlú tí ìlú bá tóbi tí ìlú bá tóbi àwọn èèyàn fẹ́ máa lọ wọ́n máa bọ̀ kò sì ní rọrùn pé gbogbo ibi tá a bá fẹ́ lọ náà la máa fẹsẹ̀ ta kò ní rọrùn tó yẹ kó oríṣiríṣi àwọn nǹkan tí yọjẹ nǹkan àrìnà kọ wà nísìn irú àwọn pọ̀dánkì ní kórópè yẹn fẹ́ kó wà nírú àwọn ọ̀fà nírú àwọn ọ̀sán stage kọ́dà lọ́yọ̀ ń bẹ wọn wà mí ẹ̀rí kó bá sí àwọn mọ̀mọ́ mọ̀mọ́ dání nírú ọ̀yọ́ ń bẹ yẹn ẹ̀rí kó àwọn mọ̀mọ́ mọ̀mọ́ ní sábà máa gùn kórópè gbogbo àṣírí gidigidi nílódé táwọn náà lè ń tọ́jú sí nílódé tí ó lè kọ́ kórópè yẹn ní àwọn abẹ́ka lọ́yọ̀ ẹ̀ka ti táàkì ó kéré jù ó sì lè pọ̀ kó tó ju hundred lọ tọ̀ kò di ọ́ntàjú lọ kò di ọlọ́kadà lọ kò di ọ́nkìnìkan lọ ẹni tó bá ní tẹ́ńtẹ́ mi retí nù ebi ń dùn omi tí mo wà títí tí ó fi dé àwọn náà sì lọ wọ́n ń bọ̀ àwọn náà lọ wọ́n ń bọ̀ kálukú ọlọ́run ṣe tiẹ̀ fún náà sì sọ́ọ́ bẹ̀ pé àfikún àwọn ń gbé àfikún níkan fẹ́ pọ́n ara rẹ ní ẹ̀sìn fún ìta ìṣèlú nìyẹn àmọ́ ń bèbá yín sùn lọ́fẹ́ gun tàìsí òsì má gbogbo wọn ti kó gbáálé ọ̀kadà lọ́gbà gbogbo òlú kan ti bọ́ọ̀sì kò sí kan àá irú ìlú wo nìyẹn kò sí means of transportation kankan bíbá kò sí tó eléyìí túmọ̀ sí pé a níbi láti fight fún gbogbo irú àwọn kan báyẹn torí kí Islam fún ọdún màrá ìjókòó ìjọba ní àwọn kó bọ́ọ̀sì àti ẹ̀rí tọ́wà lẹ́yìn bọ́ọ̀sì ti ń kiri ìgboro kò sí irọ́ lásán tọ́ pé kí nípa àjùmọ̀ṣe àbí kí náà ń pera yín tó awo àárí irọ́ lásán gbogbo ẹ̀bà náà wọ́n kò dà sí gbàtà wò sí lọ́yọ̀ tè àbẹ́ rí nǹkan náà tó ó kéré jù ó yẹ kí ó gbọ̀n ru rẹ̀ wà mí ibi ògùn wà lọ́yọ̀ tó torí bẹ́ẹ̀ òrí bẹ́ẹ̀ ẹ kàn rí kan tó kọjá ńjọ́ kan ní wọ́n fi kó lóṣèlú wọ́n fi kó kiri kan irọ́ lásán àwọn nìkan lè yẹ òwúrọ̀ ọlọ́run ọ̀dà náà and ìgbà tí consequences bá dé pé ẹ̀sùn lọ bá àfa yẹn ni ìrọ́sìn ìsóbìnrin máa ń wa mọ́tò tó bá lòun ò bójú sẹ́mọ̀nkà tí ó ṣẹlẹ̀ generally òun gan fún ara rẹ̀ wà frustrated láti bí ìnìsìn tí ó fi dọ́ra ọlọ́lọ́ mọ iye èèyàn tí ó fẹnu ya pátá nìṣẹ́ ọ̀la ìwọ ọkùnrin náà tó gbójú tó ń wa mọ́tò àbí ẹ̀kọ́ ni sọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ tó bá mọ tó ń gbọ́ lọ́dọ̀ àwọn ọmọ àta tí ò tí ò lórí lọ́wọ́ máa jẹ́ kó obìnrin kan ló gbójú ní wa mọ́tò sùn ẹlẹ́ẹ̀kejì mọ́tò àwọn Haúsá máa ń pòwe kan wọn ni mọ́tà ṣéèdù àyè àdúrà lọ̀rọ̀ mọ́tò gbà fa àdúrà lọ̀rọ̀ mọ́tò gbà mọ́tò mi gbádùn mọ́tò mi ṣe kí irọ́ ni o kọ́lọ́mọ́jọ́ takú ni torí <laughs> tí mọ́tò ọba takú kò nídìí kọ́tà yẹn lólobó ok àwọn ń gbé mọ́tò lọ mọ́tò bá takú lọ́wọ́ àjọpin ah èyí kó lè kó lè làá bọ́ ọmọkùnrin bọ́kọ bọ́kan kó wọn nìkan ló ti kó lọ́nà wọn fi yàn rẹ́rìn ru ẹ̀ àmọ́ bí mọ́tò bá ta fún kọ́ sẹ́wọ̀n kí nǹkan tó bí máa ń ṣe ni pé ó lè wáìn ọ̀f kó tilẹ̀kùn máa rí sẹ́wọ̀n máa wá bu ah, ah, orí rẹ̀ dàrú ni àbórí rẹ̀ pẹ́ ni ṣébi tá a kó dúró sínú nígbà tí wọ́n tó bá jẹ ẹ́ gbogbo eléyìí ṣé yóò lè bí ààrẹ wọ́n ti wá jókòó sídìí sẹ́rìn lọ́wọ́ abúṣẹ́kùn sọ́rọ́gbìn ò lè bí ààrẹ lọ títì ní wàá sọ òpó ní sẹ́kùn ló tún kàn kì í sẹ́kù mọ́tò kan àní kò sí mọ́tò kúrò lọ́nà àkàràwọ̀ kan ọ̀la èso ológun táyà alájà bá jáde ọyọ wíìlì fàánà àbí tó <laughs> ibi tó <laughs> ibi tó ti tu ẹ kó kí ni nọ́ọ̀tì táyà sáwọn ká dèjò lè dání torí àyè bá a máa kí táyà ọmọ lọ yọ ayé gùn ó ní òbí ọwọ́ àtú ọlọ́ọ̀ni kò rí mẹ́rẹ̀ẹ̀rin tí lọ́ba fìdí jalè pé èmi ò ní ló gbé sí <laughs> ó gbé táyà gbé táyà gbé tó gbé mọ́tò ó gbé mọ́tò ẹ̀gbọ́n dírámà tó àlàbẹ̀rẹ̀ pọ̀ gan lẹ́yìn náà ọ̀rọ̀ obìnrin wa mọ́tò nìsín wa ó ti kọjá láti òdìdí irú bíi títí dé kù tó náà máa ta tó máa ta bàbá léré tó tún fi sìgá sẹ́nu báyìí tó tún máa tẹ náà ẹ <laughs> àwọn lọ ńlá pèjúwe ọkọ̀ bá dákú nínú igbó tá a máa tọ̀ tọ́nà bá dí ká tó dé ọ̀yọ́ ọkọ̀ bá dákú gbé obìnrin yìí báyìí ọjọ́ sì ti ń kẹnu bọ̀ kù kúrò láti ṣe àbẹ́rẹ́ nǹkan mẹ́rin tó gbogbo náà nǹkan aburú tó wà mẹ́ pọ̀ gan tó tọkọ̀ bá bàjẹ́ àti ìrà àwọn obìnrin tí ń ṣe mẹ́kò wọ́n lè wà lẹ́kọ̀ọ́ láwọn ọmọ ibi tá a wà yìí kò sí o hmm. tọ́ àwọn agbé lọ fọ́kùnrin sàkó gbogbo má lù pọ̀ mọ́ tọrọ má lù pọ̀ mọ́ kùn má ṣe kí ní kàtà ń sọ à ètò burú jù rẹ̀ ní àmọ́ ṣẹlẹ̀. ẹjọ kí ló ń da mọ́tò yẹn náà mò ń bọ́ ó ń fún mi ní ẹ́dẹ̀kì gan náà ẹjọ́ pẹ̀ ẹjọ́ pẹ̀ rábà yín wò sẹ́wọ̀n pé mẹ́yẹ ọwọ́ wọwọ́ ẹ̀sìn ó tún wọ ẹ̀sìn tó gbogbo wọn ń kan wọn kódà láàrin rẹ̀ àti fọ́gá òun náà lọ jókòó sọ́dọ̀ fọ́gá pé ẹ̀ ẹ tètè bá ṣe táyà ọlọ́run bá ṣe á jẹ àkọ́dà ẹ impress mi gan o bẹ́ẹ̀ ṣe láyà tẹ̀ wọ́n amọ́tò yìí báyìí àbí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀ma di pé kò sáà lè gbé táyà lọ́kọ́ fajúrò wọ́n hmm. délé epo náà lè po gbogbo náà nǹkan aburú tó ṣẹlẹ̀ lẹ́yìn náà àwọn olùkọ́ wà láyé lẹ́yìn tí tó máa ń tún wọn amọ́tò lọ àwọn ọmọ olórí ibú kan wà lẹ́pọ̀ àwọn purposely wọ́n gbé mọ́tò jáde ni láti lọ máa láti lọ máa yọ àwọn obìnrin lóbìnrin lẹ́nu kéésì obìnrin ń wa mọ́tò wọ́n rí pé wọ́n wa mọ́tò ní sọ gbá àwọn ìyàwó rẹ̀ gbá àwọn ọmọ rẹ̀ sínú mọ́tò tó bá ti rí pé àwọn obìnrin wà ń bẹ̀ kó ayé sọ tó bá ti débi traffic light báyìí tó bá darí dúró so àwọn ọmọ olórí bùn wọn àmọ́ ọmọ wọn gbé mísíkì sí music tí wọ́n máa dún gbàgbàgbàgbà so wọ́n mọ̀ wá wọ́nà láti tójú bá àwọn obìnrin tó wà nù mọ́tò mọ́tò sọ̀rọ̀ pọ̀ kẹ́tọ́ obìnrin ní wọn mọ́tò bá wọ́n mọ̀ wọ́nà láti gbogbo aburú wọ́n mọ̀ wà débi pé ayé ó ti fẹ́ su ọkọ̀ tí wọ́n wa mọ́tò pé kí ni traffic light wá dáhùn bí o ti lọ. ok tí wọ́n á kó obìnrin ní wọn wa mọ́tò yẹn pọ̀ torí pé àwọn eléyìí ọkọ̀ wọn bẹ pẹ̀lú wọn wọ́n sì tún wọ́n tún try láti harass wọn báwo wá ní tí wọ́n á kó bẹ̀rẹ̀ nìkan ní dá wà àwọn ìlú kan tó lé láyé débi tó bá mọ̀ pé obìnrin ní wa mọ́tò yìí lọ sísè lọ ní highway aláwọn lè mú wọ́n lè mú wọ́n rí fáwọn bá ti dìnnà náà tí gbogbo àwọn aburú ọ̀pọ̀ mbẹ́ tó lè tẹ̀lé obìnrin kan ò sì sí tí wọ́n máa dá wa mọ́tò tó kò fẹ́ gbélé ọkọ mọ́ ẹ̀bí mú ìrọ̀ yìí náà ń gàtẹ́ ní mọ́tò lọ́kùnrin tẹ́ ẹ̀ máa fẹ́ jókòó ni ẹgbẹ́ jókòó jẹ́ torí pé bíi kátà gbé mọ́tò jáde bíi kátà gbé mọ́tò jáde àbí ẹ̀kọ́ ni <laughs> So, tó ayé kó bìnrin ní máa wà ńkọ́ olóòmọ ọ̀hún ọmọ fẹ́ tó dà ah, ọjà ló lọ látàrọ ló láti bẹ̀ mọ́ lọ shopping gbàgbà mo kó shopping mo dẹ̀ tó wá mọ àwọn oúnjẹ àwọn pàmò tó dì kan lẹ́yìn pé mo ní kí lọ wo mẹ́sẹ̀ẹ́sẹ̀ tó dì kí lọ́kàn wọ mi gbogbo nǹkan yẹn ọ̀sẹ̀lẹ̀ torí ẹ̀ jókòó lé ọkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti pé gbogbo amọ́tò yẹn kì í sábà dà lẹ́yìn náà ọkọ náà àti dáùtì obìnrin yẹn ó sùn mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí dáùtì ìyàwó wọn pépé kìí ṣe kó ti ní àwọn relationship kan pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin tó gbogbo orú àwọn kan wọ̀nyí báyìí wọn náà làwọn olùmọ̀wò tí wọ́n sọ pé àà obìnrin obìnrin ọba lọ́lọ́ǹda kọ́mọ́sọ̀rọ̀ àrẹ̀dọ̀mọ́ ọba nípa pé bọ́ba fẹ́ lọ ìkan náà ni kápò bàjẹ́ ń tọ́ ọmọ wa tọ́ tí kò tún sábòrò ní ẹ̀nà ọkùnrin ọlọ́kùnrin náà mọ̀ wá tó wáyé pé ọkọ rẹ̀ máa lọ́mọ tó ti dàgbà tó lè máa wà àbí ọkọ náà náà máa mọ̀ wá ọ̀kan náà fara mọ́ àbóbìnrin náà ti bímọ tó ti dàgbà tó mọ̀ wá yá rẹ̀ ó tún wáyé <clears throat> tó àmọ́ pé obìnrin máa dá mọ́tò wà bí ẹni tí fojú wò fún fún tí òun gbà burú pọ̀ lọ. nísìnyí irú àwọn kọ́ńpìnì dáńgbé sí yẹn wọ́n ti bọ́ọ̀rọ̀ wọn débi pé àwọn obìnrin wa tírélà obìnrin wa tírélà láti Maiduguri dẹ́kun àwọn obìnrin eléyàn lóbìnrin mọ́ torí pé kí wọ́n ìdẹ́kun igbó ní ọmọ ọba tó lọ kó sínú níkà <laughs> eléyìí ti yàtọ̀ séyàn tó lọ dá gbogbo eléyìí nítorí dájú ni pé aburú tó wà ń bẹ pọ̀ ju dáadáa tó wà ń bẹ lọ ẹsìn mọ̀ yìí pé nǹkan pè ní ọmọkọ́ ọ̀lẹ́fẹ̀ mọ̀tálá ìlú ẹni tí sẹ́rí ọ̀sọ́ pé ẹ sí òṣìṣọ́ pé ẹ má sí àwọn àwòsá ìdá rẹ̀ lọ́pọ̀ jù ní àbí ọ̀dájú pé àìdá kóbìnrin wa mọ́tò pọ̀ jù dáadáa kọ́ wà lọ. sábà sọ pé tẹ́lẹ̀ obìnrin ló máa ń dá wàrà kún mi ẹni ló máa ń dá wa ẹkùn náà náà ẹni ló máa ń dá wa ràkúnmí ẹni ló máa ń dá wa kẹ́tẹ́kẹ́tẹ́ àbí bàbà kí ló dé ní ìtútù ìlú wa mọ́tò ìyàtọ̀ wà láàrin àwọn nǹkan yẹn àti mọ́tò ìyàtọ̀ wà láàrin wọn àti mọ́tò ẹ̀yàn kélé yẹn irú àti ọwọ́ ẹ̀yọ́ kan jókòó lé lórí mi tó sì máa gbé lọ tó bá rẹ nǹkan àgún rẹ wọ́n jọ sí mi tó bá fẹ́ jẹun yóò fi lẹ́kọ̀ọ́ jẹ bàjẹ́ sáyẹ́nsì fún òní ìdí kan gbé lọ lé náà òní ìdí pé táyà kan ó ní fọ́ọ̀tù òní ìdí pé bẹ́ẹ̀ ilé nìkan ọ̀tà kù òní ìdí pé tó gbogbo àwọn nǹkan wọ̀nyí a lè fi wọn wéra wọn rárá rárá rárá ní ìjẹ̀bù tó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك